أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعو قيتك فون الله ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé ànábì àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà tá à ń tẹ̀lé lánàá wọn títí di ìjọ ògbéǹde alkiyama. abẹ́lọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kó gba gbogbo àwọn ìgbìyànjú wa lọ́sàn-án àti lóru kó gbà níjọsìn lọ́wọ́ wa kó ṣe wá ní ọmọ àlìjánná kọ́mọ̀ ṣe wá ní ọmọ aná ẹ̀yin ẹrúsìn ọlọ́run eléyìí tún ní fíkú class níbi tá a ti máa ń yanjú àwọn masáyílò fẹ̀kìhíyà ibẹ̀ la ti máa ń ṣàlàyé àwọn tó ní í ṣe pẹ̀lú àwọn àlámọ̀rí gbígbọ́ ẹ̀sìn yìí àwọn ìbádàánú ẹ̀sìn gbígbọ́yé agbọ́nrin tí a ti parí òun ni almanihiyat fi sọ́láàt almanihiyat fi sọ́láàt àwọn nǹkan tá a kọ̀ tí ò dáa tó ká máa ṣe nínú ọ̀run so òun la ti dúró ó jẹ́ ahkamu sọ́láàtì part fifty six tó sì jẹ́ forbidden acts in solat part three so àfigigún bẹ̀rùn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run lónìí fíkú kíláàsì tòní ní ọmọ jẹ́ part fifty seven apá kẹtàdínní ọgọ́ta apá kẹta ó dín ní ogún mẹ́ta tí í ṣe part fifty seven nínú tó ní í ṣe pẹ̀lú asọ́láàtì àwọn àdájọ́ ohun torí pé ìrun ni wọ́n kọ́ béèrè bá a ṣe ń rìpíìtì ẹ̀ òun ni tí wọ́n kọ́ béèrè níjọ́ gbéńdà gbogbo ẹni tí ọba dá tó ọ̀rọ̀ rẹ̀ ó mẹ̀hẹ́ wájú ọlọ́run ọlọ́run jẹ́ o kò jẹ́ ọjà tẹ̀wọ́ gbà ẹrúsìn ọlọ́run ibi tí a ti gbé ní part fifty seven ni ṣe é ráwọn ìta alimani hiyat kọ̀ọ̀bàrún jẹ́ three hundred kò tó ni tó ọ ń bẹ nínú ẹ̀ tí èsì bàrún jẹ́ ọ ń bẹ nínú ẹ̀ tó jẹ́ kí báyá yóò dín ládàárún kù ṣùgbọ́n àwọn ètò afẹ́ sọ yìí bàrún jẹ́ èèyàn ni lè jẹ́ pé ìrántọ́ lọ ní ó kí ńlọ kí àwọn ti kọ́ ṣẹlẹ̀ ká gbà pé ṣe o ti bàjẹ́. àáfàá ní alákọ̀ọ́kọ́ nínú àwọn mọ̀bùtìláàtù sọ̀láàtì àwọn nǹkan tí ó máa ń ba ìrun jẹ́ àwọn yẹn la pè ní nullifiers of salat àwọn tí ó ba ìrun jẹ́ tí èèyàn fi ní gba láàdá kankan mọ́ níwájú ọlọ́run àáfàá ní alákọ̀ọ́kọ́ tàyà kùnú làhádá fìlè mọ́bótìlì lè wọ́bọ̀ àṣentọ́ bá ti lè bàlùwàlà jẹ́ ẹ̀gbin tó lè ba àlùwàlà jẹ́ ká kọ́ dá wa lójú pé n tó lè bàlùwàlà jẹ́ ti ṣẹlẹ̀ n tó lè ba àlùwàlà jẹ́ àti yanjú ẹ̀ nínú fíkú class tó kọjá nígbà tá à ń sọ nípa àtọ̀hárọ̀ ìmara a ti sọ àwọn nǹkan táwọn onímọ̀ ta ló lè bàlùwàlà jẹ́ ẹ̀gbin tó wá lè ba àlùwàlà jẹun kọ́ wá dáàyàn lójú pé á ẹ̀gbin ti jáde lára mi àṣé ń tọ́ bá ti lè ba àlùwàlà náà jẹ́ ìrun ti bàjẹ́ torí láàsọ̀ láàtà lèmọ́ ńlá wùdú àlàwù ẹni tí ò bá ti ní àlùwàlà kò nírun so tó bá ti lè dá wa lójú pé ń tọ́ àlùwàlà wa jẹ́ ṣẹlẹ̀ ká ti mọ̀ wípé a sì wà lórí ìrun ìrun ti bàjẹ́ nìyẹn pàápàá jùlọ atẹ́gùn tí máa ń jáde ní fúrọ̀ ni mùsùlùmí bára ra só àlùwalẹ̀ bàjẹ́ ìyẹn ló fà nínú hadith eléyìí tí al-imaamu al-bukhari yuwa muslim hadithun muttafaqun ali, hadith yẹn ọkùnrin kan ni ṣùkíyà ìlàrọ̀ súlì sallallahu alaihi wasallam ó kẹta ìró lọ bá nàbì ni hmm? ọkùnrin yẹn ó kẹjọ lọ ọ̀dọ̀ ànàbì bí ìgbà téèyàn mú kọ̀ǹpléǹtì lọ tó fẹ́ béèrè fatiwa ó wá ń béèrè pé arrajul alladhi yukhayyalu ilayhi annahu yajidu shay'a fi salah ilé ànábì sallallahu alaihi wasallam àbọ̀ wá rí ọmọ nìyàn kan ni òòrè èèyàn kan ni ńlọ bá ń bí ìgbà ti èèyàn ń sí loju bí ìgbà tí nǹkan ń jọ ìrànràn lójú èèyàn pé á ǹjẹ́ nǹkan ò wá mi ń kàn báyìí ṣé nǹkan ikùn mi lọ́mọ ń mo ti só báyìí sí èsè pé nǹkan kan ti jáde sí èsè mi ti já báyìí fakọ́l anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó wá ń sọ fún arákùnrin yẹn pé láyàn fatil àti láyàn sọ̀rif anabi ń sọ fún pé ẹni tó bá ń rí pé ikùn òun ṣe gbùrùgbùrù ó ń rò pé ǹjẹ́ òun sọ àbó òun ò sọ ǹjẹ́ atẹ́gùn jáde àbí ò jáde ànábì ní gbọ́dọ̀ dárun dúró ọgbọdọ gbọ́dọ̀ kúò lórí irun hátà yẹ́sùmá àsọ̀wútán àwòyẹ́ jìdàrí han kó tó di pẹ̀lú ẹni yẹn ó lè sọ pé a àlùwàlá mi ti bàjẹ́ tọ́ba tí má lùwàlá bàjẹ́ náà bàjẹ́ anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó nírú ẹni yẹn ò gbọ́dọ̀ lórí irun o kò gbọ́dọ̀ sẹ́rí kò ń bi irun tí ọ̀kan nínú nǹkan méjì yìí ó fi ṣẹlẹ̀ hátà tí yóò fi gbọ́ ohùn èyí ò ní ohùn atẹ́gùn yẹn pé pòú àbí yóò gbọ́ fùú tí yóò fi gbọ́ ohùn pé á atẹ́gùn ti jáde àlùwàlá ti bàjẹ́ àòyẹ jìdàrí hàn ẹ̀rí pa àwọn sókan ń bẹ kò ní mú fọ́ìsì dání yàrá lọ ní tọ́ ẹ pé bí ìgbà tí táyà ń yọ ọjọ́ ni ó sì yọjọ́ ṣùgbọ́n èèyàn wà gbóòórùn tó bá ti lè gbóòórùn pé ah òórùn sóre àlùwàlá ti já irun ti jánu èyí ó bóde nù ọ̀run so n tó bá ti lè jálùwàlá ó ti já irun. àáfàá lẹ́lẹ́kejì inú àwọn ń tó ba irun jẹ́ òun ni tẹ́ríkù sárúpín mi ṣòro tè sọ́la àwòrúkúní min arkaniha bidúni ọ̀zẹ̀rìn kéèyàn ó fi mọ́jẹ̀mú kan nínú àwọn mọ́jẹ̀mú òrun àti ṣàlàyé mọ́jẹ̀mú òrun kọjá so àwọn tó bá já sí pé wọ́n ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ fíkíù kíláàsì ni tí wọ́n bá lè gbìyànjú kán bú àwọn previous episodes so ó ṣe dáńlódù ní wẹ́bsáìtì dawanigeria.com náà www.dawanigeria.com àwọn previous fíkíù kíláàsì sí wa náà ó wà ń bẹ tá a lè rí download so a ti ṣàlàyé kọjá àwọn ntọ́jẹ́mọ́jẹ̀mọ́ ọ̀run ṣòro tó sọ̀la àti sọ́tí èsì ẹ́písòdù kan a dẹ̀ ti sọ arkanu solat àwọn orígun òrun àwọn pillars of solat òun náà ti sọ tí èsè pílẹ̀ tí èsè ẹ́písòdù kan méjì mẹ́ta àwọn ntọ́jọ́ mọ́mọ́ jẹ̀ mọ́ òrun yìí àbí àwọn orígun ìrun téèyàn bẹ́ẹ̀ lè lọ gbé kan nú ẹ̀jù sílẹ̀ bidúni ọ̀zirin láì ṣe pọ́ bidu àṣẹ bidúni ọ̀zirin ṣẹ̀rẹ̀ ẹ̀jìn kò láwìjàre tó jẹ́ pé ṣẹ̀rí àgbà wọlé ìrun ẹ̀ ti bàjẹ́ ó túmọ̀ sí pé àwọn àwọn àzárù kan ń bẹ tó jẹ́ ń ṣẹ̀rẹ̀ ìjà tó jẹ́ páwọn ṣẹ̀ríà excuses tó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ sí yàn ni ló fi gbé kan nu orígun òrun jùúlẹ̀ sẹ́yìnpé lápẹ̀lẹ́ sí ara orígun òrun ni ká dúó ẹni tára rẹ̀ ọ̀bàyá tó bá jókòó kírun ó ti gbórígun òrun jùúlẹ̀ ṣùgbọ́n nírun torí pé tí ó jẹ́ ògbè jùlẹ̀ ní uzurun shar'i ara ṣùrùtù ìrun ara mọ́jẹ̀mú tí wọ́n fi máa ń lá láàfíà ara rẹ̀ ní sátúrù làárọ̀ bíbò òhò ẹni tí ọ̀bà aláṣọ tó bò òhò rẹ̀ ìwọ̀nba bí aṣọ bá bò lára rẹ̀ náà ni ó fi kírun so lápẹẹrẹ òun ni o àṣetá a bá rí uzurun shar'i ni ló jẹ́ kẹ́nìkan ó fi mọ́jẹ̀mú lẹ́nu mọ́jẹ̀mú run àbí ni ló jẹ́ ó gbé orígun kan jù lẹ́nu orígun run irun rẹ̀ ọba jẹ́ ṣùgbọ́n kò sí kò sí àwíjàre kankan kò sí excuse kan tó wà tenable nínú sẹ̀ríà à irun tán ti bàjẹ́ o àáfàá nìyẹn ló fà á tọ́já sípà nàbí wa sallallahu alaihi wasallam ọ sọ fún ọkùnrin kan tá a ti sọ àdíìsì ń púpọ̀ nínú àwọn fíkì class tó kọjá àdíìsì mùsí ìsọ̀la sàbẹ́ tí ò kírun dá tó kírun lọ́nà tí ò dá bára bí asálàm ṣe kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ tó ṣàlàyé fún un àti lo àdíìsì yẹn púpọ̀ nínú àdíìsì yẹn ń gbà tánàbí asálàm tó rí tó kírun kò fọkànbalẹ̀ nù kò lọ rùkú dáadáa sùjúdù rẹ̀ wá òkè dídú rẹ̀ gan lábùjá ń jẹ́kù anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó ní ewu jẹ́ ìfàsọ́lì fa iná kalamu tó sọlọ ó ní èrè arákùnrin ọ̀yá padà padà padà padà lọ́ọ̀tún ló lọ́ọ̀tún kí kíákíá tóró ò tí ì o àwọn ní pé kò tí ó kírun ṣùgbọ́n sọ̀lá tó ìrun tọ́lọ́run gbà wọlé o ò tí ì kí hmm? ìrun gbà wọlé pa láṣẹ irú ìrun tí mo fẹ́ kẹ́ kí fún o ò tí ì kí rárá lọ kí irú yẹn so tá a bá ti lọ wò ní ìsìn a rí i pé ntọ́ bọ́ mọ́ mùsí ùsọ̀là lọ́wọ́ òun nípa àwọn orígun òrun ó so ẹni tó sí pé ó àbí kanú orígun òrùn ó gbè kó ń tàn án lọ mọ̀ pé irun òun ti bàjẹ́. ẹlẹ́kẹta alaaklu wa shuribu àáfàá ní kéèyàn mọ̀ọ́mọ̀ jẹun tàbí kó mọ̀ọ́mọ̀ mumi nínú òrùn irun ti bàjẹ́. kódà àáfàá wa nínú àwọn àáfàá wa àgbà tọ́jà tó tó jẹ́ àfọ onífẹ́kì àwọn tí ẹ̀jẹ̀ òye wa gan wọ́n ní ajimaa ahalulẹ̀ ilmi ala annaman akala àwòṣẹ́rìbà fi sọ̀lá tìlẹ̀ fárúbí amidan anna àléyìí lè àádá wọ́n lẹ́nu àwọn àáfàá wa kò ẹnu àwọn onímímọ̀ ẹnu wọn ṣọ̀kan. So lórí pẹ́ni tọ́bí lè jẹun tó mu nínú òun ọ̀ràn yẹn ó wá mọ̀ọ́mọ̀ ámì dán intentionally deliberately kìí ṣe pọ́ gbàgbé kìí ṣe pé kọ̀mọ̀dájú ẹ̀ wá ń jẹun wọ́n ní ti bàjẹ́ o anna ilẹ̀ àdá yóò dárun padà yóò kí ẹnu àwọn onímọ̀ kò àáfàá níta bá lọ wò ó gan-an hm? kọjá sí pé ẹnìkan wá ń kírun lápẹẹrẹ ní tó lè yé wa ju tọmọtọmọ ẹnu ní bá ń dọ́gbọ́n là ghayril maghdubi alayhim waladdallin àmín ló ń sẹnu bí ẹnu kílò kọ ẹ ló bá súùtì àbí bẹ́ẹ̀ kọ́ allahu <clears throat> máàlìkì ìyàwó mi dín ọba gbé omi sẹ́nu sí lórí ìrun jàmọ́ ẹ̀jọ́ sẹ́yìn ó jọ pé èèyàn ń sin lọ́hùn èyí ò ti nígbà tí èèyàn ń sin dírámà àì máa jẹun lórí ìrun báyìí ṣe mumi lórí ìrun sóyà bí òye ká lọ gbọ́ eléyìí yé àáfàá níta bá ti lè gbọ́ yé irun ìjọsìn ni tá a máa ń serious lórí ẹ̀ táyé máa ń ṣe àwàdà lórí ẹ̀ táyé máa ń ṣèranù lórí ẹ̀ tá a wà níwájú ọba tó dá sánmà àtìlẹ̀ ọba tó ní àlìjàn náà tó níná ọba tó lágbára lórí gbogbo ẹ̀dá èèyàn aláburú àtàǹjànú tó lágbára lórí wọn òun tó ká wípé kò sí nǹkan kan tó lágbára òun òun nìkan tó lè àlìjàn òun lọ́ba tó já sí pé àwọn tó rò pé àwọn jẹ́ nǹkan òun ni ọkọ̀ ara àwọn tí ọjà bára àwọn jẹ́mọ́ ìbò láàṣẹ àwọn àwájú ọba tí ń jẹ́ Allah ọba alahayul qayyum ọba aljabarul qahar ọba alaziz bó láàṣẹ wá wà wájú ẹ̀ tá a máa wá jẹun àáfà ní irú máa kù ní ishmael kù á lóun kírun á ju pọ́pọ́ ẹnu òun kírun ọ̀dọ́gbọ́n jẹ wàrà. òǹkìrò ọ̀dọ́gbọ́n jẹja òǹkìrò ọ̀dọ́gbọ́n mu five alive òun mu Hollandia yogurt òǹkìrò lọ́ba mu table water àáfà àkọjọ ìrun gidi torí náà ni o ẹni tó ń kírun ara ni ni wákàtí àfi sọ̀lá indal jùmọ̀hóòrù lọ́dọ̀ majority ibi tọ́lọ náà ni pé kódà kéèyàn ó máa ṣe náà fìlà àì máa jẹun lórí ẹ̀ àì máa mu tó ti yé wọ́n nítorí nítorí bá ti ba ọ̀ràn yẹn jẹ́ yubutilu tata wà yóò bá ti àṣegbọ̀rẹ̀ náà jẹ́ so ìyẹn jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kẹta tí àwọn afáwa kà ẹlẹ́ẹ̀kẹrin alkalamu amudan lẹ́rẹ́rì maslahati sọ̀la èèyàn kírun ni wàá mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ lórí irun ọ̀rọ̀ tí ò ní í ṣe pẹ̀lú àtúnṣe irun bíi kí wọ́n mọ̀ gbàgbé kárán létí fatia tàbí kárán létí súrà tó ń kà tàbí kóbìnrin ọ pàtẹ tàbí subhanallah tá a máa sọ ọ̀rọ̀ nìyẹn tọrọrọ là ń sọ báyìí kì í ṣe àlàáraka ọ̀rọ̀ kí ẹni subhanallah subhanallah ìmọ̀ musa ti ṣe gbólóhùn tá à ń sáfọ̀mọ́fọ́ lọ́ọ̀ yẹn kọ̀ọ̀bàrún jẹ́ torí lè mọ́sùlá àti asọ̀là ọ̀rọ̀ eléyìí òun á fi túnrun ṣe ni ṣùgbọ́n kánìkan ọmọ ọmọ máa sọ̀rọ̀ lórí ìrun àáfà láì ṣe pé ọ̀rọ̀ tá a fẹ́ fi túnrun ṣe ah, ah, àbà ẹ̀rí bóun náà súnmọ́ bí ìgbà tá à ń jẹun ẹnìkan ń sin lọ́n lọ ló tún wá ń jẹun lórí ìrun ẹnìkan náà ń sin lọ́n àáfà lọ́ba tó ń sọ̀rọ̀ èyí tí mo ti rí rí ọlọ́run kó là mo ti rẹ́ni tí wọ́n ti bẹ̀rẹ̀ run tó ti ṣe tẹkibírọ́tùl ìhìrọ́m tí wọ́n pè lórí fóònù ó sì bóde kú òun òrùn ó sì bóde ó jáde kú òun mọ́sálásí báyìí tó ní pé mò ń kírun lọ́wọ́ ni mò ń kírun lọ́wọ́ ni fẹ́ pè mí padà àáfà ó sì padà sórí ọ̀hún so àìmọ̀ ni ló fi já sí pé iṣẹ́ tèmi àti yín ó ṣe pàápàá nílẹ̀ Yorùbá wẹ̀ lábala dáwà ó pọ̀ àwọn èèyàn wa láwọn mọ́sálásí ọ̀gbọ́n fíkìwù yìí ọ̀rẹ́ lómi tó fẹ jọ ìrun ìmáàmù ti wà ń rúkú kó fọkàn rẹ̀ dàníyàn kó tẹ̀kíbírọ̀ tó lè rọ o yẹ́sẹ̀ máa náwó náwó ètò fárílà ta ìṣá ìkìtì dáa bí ìmáàmì ta àbùdánlélá ìta àlà ọ̀rẹ́ lómi ẹlòmí ò tẹ̀sí náwó ètò tiẹ̀ òun kẹ́ ọba jọ ìmáàmù rúkú ni àwọn táwọn èèyàn wa ò gbọ àwọn nǹkan tó yẹ káwọn èèyàn gbọ́yé wọn gbọ́rọ̀ àkìdá yìí hmm, ọ̀rọ̀ gbàgbọ́ òdodo ọ̀rọ̀ àdìsọ́kàn tó yanrantí wọn gbọ́yé ọ̀rọ̀ fíkìú gbéyàn ṣe ń sin lọ́hùn wọn gbọ́yé ọ̀rọ̀ àkàláàkì wọn ọmọlúàbí wọn gbọ́yé iṣẹ́ pọ̀ tá a ṣe o àfa èyí máa ń sọ̀rọ̀ lórí ìrùn àràǹtà gbọ́dọ̀ gbọ́yé so àfa àwa sẹ́dù lọ́dọ̀ wọn ni wọ́n ti gbàdí ti

yòkálímù rọ́júlù minna ná sọ̀híbàwù ẹ rí ìkan nínú wa yóò máa bá kejì rẹ̀ sọ̀rọ̀ yóò máa bá ọmọ ìyá rẹ̀ sọ̀rọ̀ wàhùwà ìlà jambi yìí fi sọ̀rọ̀ ẹni yẹn sì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà hátà wà kú láì kọ́ ni tọ́lọ̀ ń fi wá sọ àyà kùránì kalẹ̀ ní lè bá kọ́rọ̀ kùránì chapter tọ́lọ́ ní hafizu alasọ́làwátì ni wọ́n ṣe tọ́ wa qumu lillahi qanitin afọ́lọ́ ní hafizu alasọ́làwátì a ẹ mọ̀ sọ àwọn àrùn wákàtí márààrún ìdáadáa ẹ mójútó wọn o ẹ má yẹpẹrẹ múrun o almuhafazọ alasọla ẹ mójútó o wàá sọ ìrun àárín gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ibi tá lọ ní pé ìrun àlàásàrì ni ìrun àsìrì hmm? ìrun àlàásàrì ọlọ́run ní ẹ mójútó àárín nígbà táwọn èèyàn ó ti wọnú ayé lọ tí wọ́n ó ti wà láàrin gbogbo ayé tí wọ́n ní rántí ẹ̀yìn ẹ fi ń tẹ̀ láṣẹ ọlọ́run lẹ́ni tí fi ń lẹ́ni tí fi ń bẹ̀rù ọlọ́run lẹ́ni tí ń fi ìpayà ọlọ́run hàn ó ní fàgbàtà àyà ìwà sọ̀kalẹ̀ fàùmírínà bí sùkúùtì wànúhínà anil kàlámì ó ní wọ́n wá pa wá láṣẹ pé tó ẹ̀yà jẹ́ a máa dákẹ́ wọ́n wá kọ̀ fún wa pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ so táwọn sàbí gbọ́yé láti bí wa kú mú lílá ikọ́ ní ti. àṣẹ́ntí ọmọ gbẹ̀rún dúró ní kó fi ń tẹ̀lé tọlọ́hún a gbọ́dọ̀ rí ìpayà ọlọ́hun lára onítọ̀ so eléyìí wà nínú ntóba ìrànjẹ́ afa lára tó tún bànújẹ́ ni abdulhiku alẹ́bí yọ̀bù arumáwù assault hmm? kéèyàn ọmọ rẹ́rìn-ín ẹ̀rín keeke iná máa ń afa ní keeke àáfà ẹ̀rín kéèké keeke yóò mú sọ́ọ̀tù dání torí pé àtàbá sùm ẹ̀rín èyí tó rinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn àáfàá àwa onímọ̀ òun ni pé bí òwò níbi ìgbà tí ìbejì rẹ̀ kúrú ọ̀rá fojú rẹ́rìn músẹ́ ẹnu náà lé ara rẹ̀ ṣùgbọ́n kò ní mú kò ní lè ẹkẹrì yá ojú rẹ àtẹnu ilé ti fara pé inú ẹni yìí ń dùn ó ń rẹ́rìn so wọ́n ní pé rìn ni wọ́n ní ní láàkín bèrè tí nídìí náà mọ́ náà kí lọ́pọ̀ lẹ́rìn náà

àwa gbàgbọ́ pé a rí ọlọ́run a gbóhùn ọlọ́run ọlọ́run jẹ́ a rí ọ tó bá alkiyama so almohim ẹ ń bá jẹ́ pé ẹ̀rín mú fẹ́ ni àwọn àáfàá ní tí wọ́n yẹ pé ó ní tó fà á bóyá àwọn ará ń ka àwọn àyà àlùjánnà lọ́ wá ń dọ́gbọ́n pé tó ṣùgbọ́n kó nílé yẹn wá rẹ́rìn músẹ́ nílé rẹ́rìn músẹ́ wọ́n ní kórè ha wọ́n ní ò dáa tó akọ ṣùgbọ́n kí èsì pọ́ bá wọn jẹ́ so ti yé tọ́ra àfa àwa jábìrì ọmọ abdullah ọlọ́run kó bá ní yọ́nú sí wọn wọ́n ní láyàkọ́tọ̀ ọ̀sọ̀láta àtàbásùmù láàkìn yọkọ̀tọ̀ alkọ́rọ̀kọ̀rọ̀ wọ́n ní sẹ́ẹ̀rí arẹ́rìn músẹ́ kọ̀bànújẹ́ o ṣùgbọ́n ẹ̀rìn òun ló bá a. irun jẹ́ àáfàá ní káwá máa rẹ́rìn yìí lórí pé ọba irun jẹ́ ọ̀rọ̀ àwọn sàábé ó wà lórí ẹ̀ dáadáa kódà àáfàá wa ibnu abi shaiba wọn gba ọ̀rọ̀ wa lórí ẹ̀ látọ̀dọ̀ àwọn sàábé nípa pé rẹ́rìn ọjàrun ìwé ìlàtíkà ọ̀rọ̀ ọ̀rọ̀ àbúmúsá náà ń bẹ lórí ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so ataba ẹ̀rín músẹ́ ni ọ̀járùn ẹ̀rín kéékèé ọjà ìhàn ó dẹ̀ tún túmọ̀ sí pé à ń ṣeré ní orí ìhàn mùsùlùmí èyí máa ṣeré lórí mùsùlùmí ni so bí nìlà ọ̀rọ̀ ń tọ́ba ìrún jẹ́ òun ọ̀kọjá ẹ́písòdù ẹ̀yọ kan kí wa ó bàjẹ́ o lọ́mọ àlùjá náà ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh